وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقفون ألم وبا أشياء صلاة فوانا محمد صلى الله عليه وسلم كانوا تي أكي أبنا وبا سبحانه وتعالى قد كيوا إجاسي a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú sóràtù aya 108 أعوذ بالله من الشيطان الرجيم أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون لا جرم أنهم في الآخرة هم الخاسرون ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم لين باتي الله سبحانه وتعالى صفوا ربي من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ẹni tí ó bá fi lè ṣe kẹfìrí lẹ́yìn gbà tí ó gba imani tó gba islam ọlọ́mọba subhanahu wa ta'ala ni fa'alayhim ghadabun min allahi wa lahum azabun azim ìbínú ọlọ́wọ́n ọba yóò máa sọ̀kalẹ̀ lé wọn lórí bẹ́ẹ̀ ni ìyà tó tóbi ni yóò máa jẹ́ titi wọn kéèyàn ti jẹ́ múmi ní tẹ́lẹ̀ ó wá lóhun ò ṣe islam mọ́ eléyìí ọ̀rọ̀ tí ó tóbi ní bẹ́ẹ̀ ni òfò ńlá ni ṣùgbọ́n ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ala ó ní ilaman ukriya wa kolbu mutma inu bil iman afẹnitan bá jẹ ń pa tó ṣe pé ọkàn rẹ̀ ó kún fún imani ọkàn rẹ̀ ó balẹ̀ pẹ̀lú imani ṣùgbọ́n tó sọ jáde lẹ́nu pé òun ò ṣe islam mọ́ nítorí pé wọ́n jẹ ń pa nítorí pé wọ́n fìyà jẹ́ nítorí pé wọ́n fẹ́ pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba ní àfilẹ́ yìí nìkan ṣùgbọ́n ní tó ń bá fi lè jẹ́ ni tó ṣe wípé ó yọnu sí tó lóhun ò ṣe islam mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́lákin man ṣára bil kófòrò sọ́dọ̀rà ẹni tó ṣe pé ọkàn rẹ̀ ó jẹ́ nǹkan tó balẹ̀ tó yọnu sí ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba fa ghadabu min allahi wala um azabun azim ọlọ́run ní ìbínú wọn ọlọ́run bó mọ sọ̀kalẹ̀ lérú àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìyà tó tóbi ó jẹ́ títí wọn ìdí tí ìbínú ọlọ́run bó sọ̀kalẹ̀ wọn lórí tí ìyà tó tóbi ó jẹ́ títí wọn òun náà ni pé dhalika bi annahu mustahabul hayata dunya lal akhirah wọ́n gbọ́lá fún ìṣẹ̀mí ayé yìí wọ́n gbọ́lá fún ju ìṣẹ̀mí alkiyama lọ وأن الله لا يهدي القوم الكافرين àti pé ọlọ́run ọbùnrin fi ń ṣe kò ń gẹ́ẹ̀rẹ́ àwọn tó bá jẹ́ kéfèrí ẹni tó kú ní kéfèrí ẹni tó lóhun òṣè islamu ma irú èyàn bẹ́ẹ̀ kò lè rí gbígbé gbanwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ló fi jẹ́ pé agbọ́dọ̀ kú lẹni tó juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ẹni tí ó kú lẹ́ni tó juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ kò lè rí ìfiṣe kò ń gẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá di john gbendé alkiyama olóhùn jẹ́ pé abutọ́lì pẹ̀lú gbogbo gbìyànjú tó ṣe fún anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam nítorí pé jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ nítorí pé ó jẹ́ ọmọ àbúrò rẹ̀ tó dìfẹ́ndì ẹ̀ tó ń sọ ọ́ nípa pé wà lakọ́dọ̀ alimtu bi anna dina muhammadin min khairi adiyan albariya ti dina mo mọ̀ pé ẹ̀sìn muhammad yìí sallallahu alayhi wa sallam mo mọ̀ pé ẹ̀sìn tó fi dáa jùlọ nú ẹ̀sìn tí àwọn èèyàn ń sìn ni ó ní laula malamatu awuhidaru madamatin tí ó bá kí ń ṣe wípé èébú àwọn èèyàn àti pé mò ń sá fún ìsọlẹ́nu àwọn èèyàn ó ní ò bá rí mi lẹ́ni tó ṣe yípe samham bidhaka ẹni tó ṣe yípe yóò rọ̀ fún ọ̀rọ̀ muhammad sallallahu alaihi wasallam. sallam bákan náà yóò jẹ wà mubina yóò dẹ̀ jẹni tó ṣe wípé yóò tún ma spread díẹ̀ tí yóò ma sọ fún àwọn èèyàn pé ẹ̀sìn eléyìí ní ẹgbà ẹ̀sìn ní ṣùgbọ́n torí ìsọlẹ́nu àwọn èèyàn àti ebú àwọn èèyàn pa àti wá gbọ́ ìrẹ́ àbú tọ́lìbù pẹ̀lú ipò bàbá rẹ ní ìgboro mọ́kà yìí pẹ̀lú ipò bàbá rẹ nínú kùrẹ́ṣì ó tún wá lọ ń tẹ̀lé ẹ̀sìn tí muhammad sallallahu alaihi wasallam tó mú wá arákùnrin yìí alógbìyànjú fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ó dìfẹ́ǹdì ẹ̀ tí ó jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ kéfèrè ẹgbẹ́ rẹ̀ kí wọ́n fi sùtá kan anábíwá muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò bá ṣe sìn pẹ̀lú gbogbo eléyìí náà ìgbà tí arákùnrin yìí tó jẹ́ pé ọlọ́run ọba sallallahu alaihi wasallam banú jẹ́ ó wo gbogbo gbìyànjú tí arákùnrin yìí ṣe fún ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni innaka la tahdi man hababta walakin la yahdi man yasha ó lè fi ẹni tí o bá nífẹ̀ẹ́ ṣe kò ń gẹ̀ẹ́rẹ́ ọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ ni tí o bá ń bẹnú èròǹgbà rẹ̀ ṣe kò ń gẹ̀ẹ́rẹ́ kò ń ṣiṣẹ́ títí ẹni ẹ títí ẹni pé kò ṣe wá sí fún àwọn èèyàn ẹni tí ó bá gbà ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala fi ṣe kò ń gẹ̀ẹ́rẹ́ ẹni tí ó dẹ̀ gbà ọlọ́wọ́n ọba ni ó fi ṣe kò ń gẹ́ẹ̀rí ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ni àwọn tá a ní ìbínú àwọn ọlọ́wọ́n ọba ó máa sọ̀kalẹ̀ lé lórí àwọn tá a sọ yí pé ìyà tó tóbi ó jẹ́ titi wọn ọlọ́wọ́n ni àdédé ṣe ti wọn níyà tó tóbi bẹ́ẹ̀ la àdédé ṣe wọ́n lẹ́ni tí ìbínú ọlọ́wọ́n ọba ó máa sọ̀kalẹ̀ lé lórí yóò bá kí n ṣe wípé zálẹ́kà anna mustahabul hayata duniya ìṣẹ̀mí ayé yìí ni wọ́n gbọ́lá fún alẹ́ àkìrà wọ́n gbọ́lá fún ju alkiyama wọn lọ wa anna allah alayhadil kawmal kafirin àti pé ẹni tó bá jẹ́ kẹfẹ́rí tó kún kẹfẹ́rí ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ò lè fi ṣe kún gẹ́rẹ́ òun ló fi jẹ́ pé kálukú wa agbọ̀dọ̀ bára wa sọ̀rọ̀ dáadáa gbogbo àwọn kìtàkìrà tọ́pọ̀lọpọ̀ ń ṣe táà ní táìmù fún ọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmíì bẹ ka fún láìmọye gba àwọn nǹkan tó bá ní ká ṣe kẹ́ẹ̀ka alákàtúnká àwọn nǹkan tọ́nà ọba níka jìnà sí bẹ́ẹ̀ ka alákàtúnká ẹlòmíì kò ní ṣe bẹ́ẹ̀ ni kò ní jìnà sí àwọn nǹkan tọ́nà ọba níka jìnà sí torí kíni torí pé kíni dhalika bi anna mustahabul hayata dunya alal akhirah wọ́n gbọ́lá fún ìṣẹ̀mí ayé ìjọ alkiyama wọ́n gbọ́lá fún jùlọ alkiyama yẹn ò jẹ wọ́n lógún tó jẹ wọ́n lágún òun náà ni ayé yìí ló fi jẹ́ pé anábẹ́wà muhammad sallallahu alaihi wasallam asábà máa tọrọ ìpèrè ọlọ́wọ́ ọba wàlá tẹ́jẹ́ alìdúnìyà akbara hamina ìrì ọlọ́wọ́ ọba ayé yìí má jẹ́ kó jẹ́ greatest concern fún wa tó ṣe pé gbogbo ohun tí ó jẹ wá lógún jù náà lọ́la ayé ayé ayé ayé ọjà mi ọjà mi bísínẹ́sì mi ní tí màá máa lé káàkiri náà bó mo yẹ fẹ́ kọ́rọ̀ ayé jọ àti forí balẹ̀ fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala yóò jẹ́ nǹkan tó nira àti mú ọlọ́wọ́ ọba ọlọ́kan ṣoṣo yóò jẹ́ nǹkan tó nira

ọlọ́run ní àwọn tí òun sọ wípé ìyá tó tóbi ó máa jẹ́ titi wọn tóun ní ìbínú òun ọlọ́wọ́n bó máa sọ̀kalẹ̀ lé lórí tóun sọ wípé òun ọlọ́wọ́n bó ní fi ṣe kóńgẹ́rẹ́ ọlọ́run ní àwọn èèyàn tó ṣe wípé èdídí ọlọ́run ọba ti fi di ọkàn wọn bákan náà ọba ti fi di etí wọn ojú wọn kò ní rí òdodo ntí ojú wọn máa rí òun náà ní àwọn nǹkan kí wọn ní fi ojú wọn rí òdodo tọ́lọ́wọ́n ọba subhana wa ta'ala etí wọn ní fi gbọ́ nǹkan tó jẹ́ nǹkan òdodo ìgbọ́kúgbọ́ ni wọ́n máa gbọ́ bí a ń gbọ́ míúzíkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kan tí wọ́n dìfó tẹ́mù wọn fún ni tọ́bá ń ka alukurani ní etí ẹlòmíì yóò fẹ́ lè sọ pé ẹ̀pá ẹ̀pá ẹ̀pá kò fẹ́ gbọ́ ṣùgbọ́n kan fi àwọn nǹkan kí nǹkan sí ni àwọn nǹkan tí ó kó sínú ọkàn rẹ̀ àwọn nǹkan pàǹtínú àwọn àdì ọkàn ni ọlọ́mọba subhanahu wa ta'ala ni ìyà tó ń fi jẹ wọ́n nìyẹn ọlọ́ni wùláìkẹ́ lẹ́rìn iná tọba aláhùn alákòlóbìhìm ọlọ́ni àwọn èèyàn báyìí òun ọlọ́mọba ti fi èdìdí di ọkàn wọn wọ́n sàmìrìhìm etí ìgbọ́ wọn wọ́n absọ̀rìhìm ojú ìrìnà wọn wọ́n ọ̀là ikọ̀ bọ́lgáfìlón àwọn èèyàn báyìí lẹ́rìí tí wọ́n mọ̀ fọnú fọ́ra bàbá ń ṣe wáàsí fún wọn kò kàn wọ́n wọn fẹ́ gbọ́ wáàsí ó wù wọ́n gbọ́ in tó wù wọ́n gbọ́ òun náà ni àwọn nǹkan tó ṣe wípé ó jẹ́ titi èṣù àwọn nǹkan tó ṣe pé tán bá ń gbọ́ ẹ̀ṣẹ̀ ni ó tún máa lékún àwọn nǹkan tó ṣe pé tán bá wò wọ́n ń lékún lẹ́ṣẹ̀ ni àwọn nǹkan tó ṣe pé tán bá kó sínú ọkàn wọn wọ́n ń lékún ní ìṣe pẹ̀lú ọlọ́run ọba ni ọlọ́ni lájára ma anna òun fi àhírẹ́ tí omi àwọn tá à ń sọ yìí ní ti òdodo ọlọ́run ọba láwọn tán ṣòfò nu àwọn tí wọ́n ṣòfò ní ti òdodo tó bá di jọ́gbìn del kiyama àwọn náà nírú àwọn èèyàn báyìí ló fi jẹ́ wípé láti lè mórí bọ́ wájú ọlọ́run ọba ayé wa tá wà yìí agbọ̀rọ̀ ṣiṣẹ́ fún alkiyama wa ń bẹ ẹni tí ò ṣiṣẹ́ fún alkiyama rẹ̀ tó wò pé ayé yìí náà gbogbo ẹ parí sí irú èèyàn bẹ lára àwọn tó ṣòfò nìyẹn kọ́lọ́n mọ́ṣe wá ní ẹni òfò kò ṣe wá lẹ́ni tó ṣe yí pé yóò rí ìyọnu ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba ń tẹ̀síwájú onítúnmọ̀ iná rọ́bà kalilẹ̀ dínà ájẹ́rù mi bá àdìmọ̀ fútínú túnmọ̀ jihadu wa sọ́bọ̀rù iná rọ́bà kàmí bá àdìhà lága fúrú rọ̀hìm àwọn èèyàn tí àwọn èèyàn fi allah náà ni ọba àwọn òun náà lọba tíyẹn gbọdọ̀ mọ́ sin lóhun nìkan tán fi àjẹ wọn ọlọ́run ọba subhana wa ta'ala ni tó mọ iná rọ́bàkà lílẹ̀ dínà ájárù àwọn wọ̀nyí tó padà wá ṣe ìjírá kúrò lù mọ́kà bí tí wọ́n ti ń fitina wọn àwọn èèyàn bíi bilal àwọn èèyàn bíi suhaib àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn tó ṣe pé wọ́n fi àjẹ ní ìgboro mọ́kà nítorí pọ́n gbọ́ lọ́hun ọba gbọ́ wọn padà wá ṣe ìjírá wọn kúrò ń bẹ́ẹ̀ min bá àdìmọ́ fútínú lẹ́yìn tí wọ́n ti fitina wọn thumma jaaju lẹ́yìn gbàyẹ àwọn náà wá já fitafita sójú ọ̀nà ọlọ́run ọba wọ́n sọ́bàrù wọ́n ṣe sùúrù lórí àwọn ìnira ayé tí wọ́n rí gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣe fi kọ́ wa ìṣe sùúrù wa ọ̀nà mẹ́ta ló pín sí ìṣe sùúrù láti lè máa mú àṣẹ ọlọ́run ọba ṣe ká mú àṣẹ ọlọ́run ọba ṣe ó nídìí sùúrù tó pọ̀ irun la jáde wá kí àwọn nǹkan bẹ̀ kiri mọ́lé ẹlòmíì bí yóò di aago mẹ́jọ bí yóò di aago mẹ́sàn kó tó jí á ní weekend làwọn wá ṣùgbọ́n the same person aago márùn-ún dájí aago mẹ́rin dájí ló ti jí ní weekdays tó ṣe pé ó ń ṣe kìtàkìrà láti sọ yí pé kí ni òun lọ sékòó àbó ń lọ síbì kan òun lọ síbi iṣẹ́ ẹlòmíì ti jíjáde látago mẹ́rin nítorí ọ̀rọ̀ ayé ṣùgbọ́n kò ní jí bẹ́ẹ̀ pé kóun tiẹ̀ lè kírun àṣùbà yóò tún wá ní òní wíkẹ́ndì lóní kó ń sùn yóò wá sùn yóò falala aago mẹ́wàá àárọ̀ ni yóò tó jí ó túmọ̀ sí pé kí ni ẹni tó ń jí láago márùn tó ń prepare fún pé kó ń wá kírun àṣùbà àbótí ẹ̀ jí earlier than that irú èèyàn bẹ́ẹ̀ ṣe sùúrù ni ó jẹ́ ẹ̀mí rẹ̀ lógun ni sùúrù kan nu sùúrù kan ni àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ṣe léèwọ̀ fún wa ẹ má ta tẹ́tẹ́ ẹ má mutí ẹ má jalè ẹ má ṣe zìnà ẹ má gba bíráìbù ẹ má gba rìbá gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣòro fún ẹ̀mí láti jìnnà sí ẹ̀mí nìyí tí máa pani láṣẹ aburú ni gẹ́gẹ́ bí ọlọ́run ọba subhana wa ta'ala bó ṣe sọ ó ní arábìnrin yẹn ni wọ́n máa obìnrin unafsi arábìnrin tó ṣe yí pé ó ń pe yusuf alayhisalatu wasalam sí zina ó ní wọ́n máa obìnrin unafsi mi fọ mi mi ma torí pé kí ni nafsala amara tòbi sùúrù ẹ̀mí máa pani láṣẹ aburú ni ẹni tó bá fi lè já ẹ̀mí rẹ̀ lógun ẹ̀mí tó ń pa láṣẹ aburú pé máa mutí máa ṣe zìnà máa ta tẹ́tẹ́ máa jalè máa gbowó èlé ẹ̀mí tó ń tì wá lọ síbi nǹkan tí ọlọ́run ọba sọ kátígóríkálì alukur'an àbí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó fi rin lẹ́nu súnnẹ̀ ẹ̀mí tó ń tì wá lọ síbi pé ká máa ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́n bá kọ̀ fún wa definitely ẹ̀mí yìí ò nífẹ̀ẹ́ wa tí ẹ̀mí ẹ bá nífẹ̀ẹ́ wa kò ní máa tì wá lọ síbẹ̀ ìgbà táwa náà bá wá jẹ̀mí wa lógun tó ṣe wípé ní tí ọlọ́wọ́n bá ní ká mọ̀ ṣe yẹn á jinlẹ̀ sí sùúrù lání sùúrù kejì nu sùúrù kẹta òun náà ni pé ayé ta wà yìí kò sí tàbí ṣùgbọ́n àmọ̀ra àdánwò àdánwò pé yóò kú fún wa ni àdánwò pé a máa rí bẹ́ẹ̀rù ń gbà mí àdánwò pé nǹkan ó sáfẹ́rẹ́ fún wa ń gbà mí àdánwò pé àwọn nǹkan wa ó lè jẹ́ pé nǹkan á bàjẹ́ ń bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó bá fẹ́ gbáyé láì ní rí àwọn àdánwò yìí irú èèyàn bí ó ṣe èèyàn nu ọmọ ènìyàn yóò máa rí àdánwò yìí torí pé ọlọ́wọ́n bá ní wàlẹ́ nábúlú wọn nẹkùn bí ṣe ìmìnà ọlọ́ni àmọ̀ dẹ̀yìn wò ni ọ̀rọ̀ pé mo jẹ́ ni ọlọ́wọ́n ọba kọ́ nìyí mo jẹ́ ni tí ó gbọ́ lọ́wọ́ gbọ́kọ̀ ilé wà lánàá blue one nakum àádọ́yìn wò ni ọlọ́run ọba emphasize eléyìí bèṣe iminal health ìgbà mí ẹ̀rù ó bà yín wẹ̀ljú ìgbà mí ebi ó pa yín ẹni tó jẹ́ mi lóní àgbà mí àpò rẹ̀ ní yóò wọ owó díẹ̀ yóò wọ àtì yóò tún mọ ìyáwó lọ́wọ́ ẹni tó ṣe pé kò tiẹ̀ tó rárá wà náà kìsìmìnà àmúwálì wà níbi ẹ̀mí èdínkù níbi àwọn property yín ọlọ́ni fàbàṣírí sọ̀bìrín àwọn tábà máa ń ṣe sùúrù tá ń torí eléyìí dídàkudà tí à ń torí eléyìí lọ gbẹ̀sìnkẹ́sìn tá ń torí eléyìí lọ wọ ẹgbẹ́kẹ́gbẹ́ ọlọ́ni fún wọn ní ròdùnú alẹ́dínà ìdá asọ́bọ̀tù um mùsíbà àwọn tó ṣe pé tí àdánwò bá ṣẹlẹ̀ sí kọ́ọ̀lù ìnàlélàhìn ìnà ilé ìrọ̀jùrù ní sọ náà ni wípé ta làwọn àgàn fúnra èmi tí mò ń sọ̀rọ̀ ta ni mí ṣé mo bọ bí mo ṣe dáyé ni kọlu iná líláhi wa iná ilé ìrọ̀jù òun ọlọ́run sì fẹ́ kí n máa bẹ ní otí mẹ́mi gan lọ ṣé àdánwò ló ṣẹlẹ̀ sí mi nǹkan báyìí mo lùzì nǹkan báyìí mo lùzì tí n bá lùzì ara mi tẹ́mi gan òsì máa ń kọ́ àtẹ̀mí àti tí mo lùzì ń kọ́ iná líláhi wa iná ilé ìrọ̀jù òun ulaika alayhim salawatu min rabbihim ọlọ́run ní àwọn tí àsàlátò wọn ọlọ́run ọbọ̀ máa bánu wa rahma bákan náà ike ohun ọlọ́run ọba tí ó máa bá ní wọ òlá ika omolumọ̀ tọ́jú àwọn tí wọ́n mọ̀nà nu ló fi jẹ́ pé islam agbọ̀rọ̀ gbọ́yé nǹkan kankan wà ládánwò yìí ò túmọ̀ sí pé àti di ọ̀tọ̀ ọlọ́run àbá àti dẹni tọ́lọ́run ọba ń bínú sí torí pé ọlọ́run ọba fi ń rinlẹ̀ fún wa ní ẹni tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jù nínú ọmọ ènìyàn anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ráwọn àdánwò titi ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá wò yí pé torí pé òun rí àdánwò ó túmọ̀ sí pé òun ò sí lójú ọ̀nà dáadáa kóun wá lọ kó sí ojú ọ̀nà dáadáa pẹ̀lú pé kóun lọ gbẹgbẹ́kẹ́gbẹ́ àbí kóun lọ kó sínú ẹ̀sìn kẹ́sìn irú èèyàn bẹ́ẹ̀ ẹ̀sìn òye ni abẹ́lọ́n ọba subhanahu wa ta'ala àdánwò tí ó ju imá ní ẹnì kọ̀ọ̀kan wa lọ gbé bá wa ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni àwọn tó ṣe wípé torí pé wọ́n gba islam wọ́n dúró tì náà fìfìyà jẹ wọ́n ìgbà tán fìyà jẹ wọ́n tán fìyà jẹ wọ́n wọ́n padà rí opportunity àti kúrò núùlù tán ti fìyà jẹ́ wọ́n àwọn náà kúrò núùlù yẹn wọ́n dẹni tó ṣe pé ó gba òmìnira wọ́n dẹni tó dá dúró fúnra wọn àwọn náà wá jà fitafita sójú ọ̀nà ọlọ́wọ́n ọba àwọn sùúrù lóríṣiríṣi wọ́n ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí iná rọ́bà kàmí bá àdíhà lára fún rọ̀hìn ọlọ́run ní gbogbo eléyìí tó ṣẹlẹ̀ àwọn nǹkan tán kó sí ní àwọn kùdẹ̀kùdẹ̀ díẹ̀díẹ̀ ọlọ́run ọba ní òun ọlọ́run ọba ṣe tán àti ṣàforíjì fún wọn òun ọlọ́run ọba ṣe tán àti kẹ wọn yàwó mẹ́ta ti kúlù nẹ́fṣin tùjáde lọ ẹni nẹ́fṣi ha ọlọ́run ní ní ọjọ́ tó ṣe wípé ẹ̀mí kọ̀ọ̀kan ó máa wá lẹ́ni tó ń dìfẹ́ǹdì ààrẹ tó bá di john gbéńdé alkiyama ọ̀rọ̀ pé mo nífẹ̀ẹ́ ọmọ mi mo nífẹ̀ẹ́ bàbá mi mo nífẹ̀ẹ́ ìyá mi lélẹ́yìí ọ̀run kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ john gbéńdé alkiyama ó ní í ṣe pẹ̀lú kálukú ó máa dìfẹ́ǹdì ààrẹ ni kálukú ó máa ṣe bóun ni ọ̀rọ̀ ara òun yóò ṣe rí bí gbé gbanwájú ọlọ́run ọba ọlọ́run ọba fi sọ fún wa ní àmàyé àyà èyí tá a ti kà ọlọ́run ọba subhanahu wa ta'ala ni yóò mẹ́yẹ fẹ́rọ lẹ́mẹ́rù omi àkí wa omihi wa abi ọjọ́ tó mi ni yóò máa sá fún ọmọ ya rẹ̀ yóò máa sá fún ìyá tó bí i lọ́mọ yóò máa sá fún bàbá tó bí i lọ́mọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni lè kó lè mìíràn omi yàwó ma ìdè ìṣàánú yóò wù kálukú ọ̀rọ̀ ẹ̀ tó gbé ọ̀rọ̀ tiẹ̀ ó tó fún un lẹ́rù ọ̀rọ̀ pé mo nífẹ̀ẹ́ ọmọ mi òbí mi ń bẹ tó ṣe wípé torí ọmọ rẹ̀ ni kò sí tí ò lè báyàn kò láyé bí yẹn bá fi lè criticize ọmọ ẹ̀ lásán wàhálà bẹ̀rẹ̀ òbí mi bó ṣe rí láyé bíbá inú ọmọ tá ń torí ẹ̀ lọ kó sínú ẹgbẹ́kẹgbẹ́ tó bá di john gbendal kìámà àárọ̀ ọmọ yẹn àfẹ́rẹ́gẹ́ ọkọ̀ tó ṣe pé torí rẹ̀ òun la fẹ́ fi lè dìdàkudà torí rẹ afẹ́ lè para wa obìnrin mi ń pokùnso nítorí pọ́kọ rẹ̀ fẹ́yàwó mi obìnrin mi ń pokùnso nítorí pé kíni nítorí pé ọkọ rẹ òun rí àwọn ìgbésẹ̀ kan lára ọkọ tá a lè kú nítorí rẹ̀ tó ṣe pé láyé yìí kò sí tá a fẹ́ lè ṣe torí pé kíni àfẹ́ kẹlòmí bá wa du ọkọ yìí tó bá di john gbende alkiyama ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n sọ́ọ́hìbátì yóò rí ìyàwó rẹ̀ yóò sádánù ìyàwó náà rí ọkọ yóò sọdánù ẹni tó ṣe pé torí obìnrin lé kú torí obìnrin lé pààyàn gbogbo àwọn kéṣìṣì báyìí náà là ń gbọ́ ẹni tó ṣe pé torí pórí pé kí ni ọmọbìnrin kan tóun fẹ́ ọmọ yìí ò fẹ́ fẹ́ òun mọ́ ó dẹ̀ ló dẹ̀ pa gbogbo fámìlì obìnrin yẹn ní nàìjíríà nílùú èkó yìí náà ló ti ṣẹlẹ̀ tó bá di jọ́ǹgbé ní alkiyama ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni yẹ́wọ́n ma tá kúlù nafsin tujadilu an ha ọjọ́ tó ṣe pé ẹ̀mí kọ̀ọ̀kan yóò máa dìfẹ́ǹdì ara ẹni wọ́tuwa fọkúlù nafsin máa amílẹ̀ tó wọn láyò dùlámùlù ẹ̀mí kọ̀ọ̀kan àwọn ọlọ́run ọbọ̀ wà sàn lẹ́sàn tó ṣe láyé wọ́hún láyò dùlámùlù ọlọ́run ni ẹni tó bá ṣe tí ojú dédé ọmọ náà gún lọ níṣẹ́ dáadáa yóò pàdé wájú ọlọ́run gbó wà lẹ́ni tó ṣe ńláńlá wọ́n mọ́ ní àmàlì mithkola zaratin sharon yara ẹni tó ṣe pé òun náà ṣe tí ojú dédé ọmọ náà gún lọ níṣẹ́ aburú òun lórí gbó lẹ́ni tó wá ṣe aburú láńlá ìgbà tó ṣe pé kò sí nǹkan tó pamọ́ fún ọlọ́run ọba nínú iṣẹ́ tá à ń ṣe dáadáa ní àbábúrú bó wà láwọn nǹkan tó ṣe pé jẹ́ nǹkan láńlá tá a ṣe lẹ́ṣẹ̀ àbáwọn nǹkan tó ṣe pé a ṣe hàn tí gbangba ta ti gbogbo èèyàn rí pé iṣẹ́ ìṣẹ̀lẹ̀ léyìí gbà tó yẹ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní yẹ́wò mẹ́túbúlẹ̀ sarair ọjọ́ tó ṣe pé òun ọlọ́run bá gbogbo tó ń jẹ́ kọ́kọ̀ pátápátá àwọn iṣẹ́ tá a ṣe ní kọ́kọ̀ òun ọlọ́run bó tu sí gbangba ta bó wá nìyí tá ṣe ń gbangba ta níṣẹ́ ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn rí ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wọ̀rùn láyùlámù ọlọ́run ní àníṣe àbòsí fún àwọn èèyàn وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتي رزق رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ọlọ́run ní òun fi àpèjúwe lélẹ̀ kọ́ríẹ̀tàn ìlú kan kánẹt àmìnàtàn ìlú yìí ìlú fọkànbalẹ̀ ló jẹ́ wọ́n ń jẹ wọ́n ń gbádùn kò sí pàwọn èèyàn ń ṣe yìí wọ́n ń dà wọ́n lógún mọ́túnmọ́ inatan wọ́n fọkàn balẹ̀ ìyá àti àrísìkò àrọ́gádà mìkúlì makan ọlọ́run ní ìjẹ̀mú wọn ó wá ń bá wọn mìkúlì makan ní gbogbo agbègbè fakáfọ́ra ti bí ánì ọmọlá wọ́n wá ṣe kẹfẹ̀rí sí ìdẹ̀rọ ọlọ́run ọba pẹ̀lú pé kí ni wọ́n juwọ́jú sẹ́lẹ̀ fún òfin ọlọ́run ọba pẹ̀lú pé kí ni wọ́n ń ṣe àwọn àbòsí pẹ̀lú pé wọ́n ń pe òjíṣẹ́ ọlọ́mọba nírọ́ fa'adha akọ̀ allahu libas aljiru ọlọ́mọba subhana wa ta'ala ni òun wá fún wọn mu òun fún wọn mu libas aljiru aṣọ ebi walkhawf àti aṣọ ọbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n ọlọ́wọ́ wa wa ta'ala in tó ń fi ń pòwe fún wa ń bí àbí n tó ń pàkíyèsí wá sí òun ni pé ńgbà téyìn ò bá rí nǹkan gidi jẹ kò sí tàbí ṣùgbọ́n èyí tí ó dẹ̀ rí nǹkan gidi mu eléyìí ó mọ ní ìlapa ní ara ẹnìyẹn àárí tí ó mọ rù tí ó mọ ku egungun rúrù rẹ̀ ìmọ̀ ku egungun yìí tí gbogbo egungun ó wá jáde eléyìí lọ́wọ́ subhanahu wa ta'ala ni òun fún wọn mú that is in tí wọ́n ń jẹ́ nǹkan tí ò lè wúlò fún ara wọn ni débi pé tẹ́ ẹ bá wá ń wò wọ́n ẹ mọ wò wọ́n níwú ẹni tó ṣe pé ah, ah, ah, àwọn eléyìí ṣe wá gbẹ báyìí tí wọ́n rù táwa náà bá rí àwọn ọmọ tí wọ́n ń jìyà láwọn ìlú kọ̀ọ̀kan a rí bí ẹlòmíì tó ṣe pé ó ti rù tí orí ẹ tóbi tí gbogbo ara ti rí gbogbo egungun rẹ̀ lẹ́fẹ̀ẹ́ lè máa káyé gbogbo tó bẹ lára aṣọ tó ń wọ̀ ti ẹnu àwọn tó ṣe pé wọ́n ṣe kẹfẹ́rí pẹ̀lú òfin ọlọ́wọ́n ọba tí wọ́n ṣe kẹfẹ́rí pẹ̀lú orí ọlọ́wọ́n ọba nínú àwọn ìlú ọlọ́wọ́n ọba ti fìyà jẹ wọ́n bẹ́ẹ̀ àwọn apá kan afá àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àwọn ní ìgboro mọ́kà lọ́wọ́n ọba ń rí fẹ́ sí ìgboro mọ́kà ọlọ́wọ́n ọba pọ́n wọn lé níbẹ̀ ní àsì àwọn àsìkò kan ọlọ́wọ́n ọba pọ́n wọn lédè bíi pé kíní àwọn èèyàn lè jà wọn lógun torí ilé ọlọ́wọ́n ọba tó ń bẹ́ ń bẹ́ débi wípé tí èèyàn bá fi lè ṣe èèyàn kan tó bá fi lè rí ẹni tó pa bàbá rẹ̀ tó ti ní lẹ́mìí pé òun ó gbẹ̀sán padà tó bá rí ẹni yẹn ní kaaba ń gbà yẹn torí nílé ọlọ́run ọba subhanahu wa yóò filẹ̀ tí ò ní fọ́ ọkàn tó gbó jẹ́ pé kí ni ẹni yìí pa á léèyàn kò ní fọ́ ọkàn torí pé kí ni wọ́n gbà wípé ilé ọlọ́run ọba ní ilé abèwọ̀ ni ilé ọlọ́run ọba kò ń ṣe ibi téèyàn máa ń rọ́lù olóòjọ́ jẹ́ pé ní àsìkò ìgbà tí àwọn ìjọ eléèrin tí wọ́n fẹ́ wá wó kaaba ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pa wọ́n ń pakúpa. Pa ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní òun ọlọ́wọ́n ọba fàjàálà òun ka asfin makul òun ọlọ́wọ́n ọba òun rán àwọn ẹyẹ ní ìjọ níjọ sí wọn tó ṣe pé àwọn ẹyẹ wọ́n sọ wọ́n ní òkò tó ṣe pé wọ́n ti sun láti inú sí jíìnì òkò yìí tó bá ti bá èèyàn kan nú àwọn èèyàn eléèrè yìí nìyí yóò wo lulẹ̀ yóò dẹ̀ kú síbẹ̀ tí yóò dẹ̀dẹ̀ ni tí yóò jẹra mọ́bẹ̀ lẹ́sẹkẹsẹ náà ni ọlọ́run ló ń wá ṣe wọ́n ka asfin makul bí koríko ti ẹran jẹ torí pé kí ni wọ́n fẹ́ wá wó kaaba sọ àwọn ará mọ́kà ní ìgbà yẹn ni ẹ̀mí wọ́n balẹ̀ pé kò sí ẹni tó ṣe wípé lè wájà wọn lógun ẹ̀mí wọ́n balẹ̀ oúnjẹ lóríṣiríṣi ló wá ń bá wọn ọlọ́wọ́n bá ní yúṣùbà ilé ìsẹ̀mọ̀rá tún kú níṣe gbogbo èso oríṣiríṣi ló wá ń bá wọn wọ́n jẹ kò lú ìlú tán ti ń gbin èso oríṣiríṣi tán ti ń gbin oúnjẹ oríṣiríṣi ó níye àwọn nǹkan tó ń wù ń bẹ nú èso ṣùgbọ́n kò sí èso tẹ́ ń wá tẹ́ ẹ̀ ní rí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ rí ní rí bẹ́ẹ̀ ọlọ́run bá subhana wa ta'ala ló ń fi irú ìlú báyìí ṣàpèjúwe fàkàfàrà bí a ní omi ńlá wọ́n wá ṣe kẹfẹ́rí sí ìdẹ̀rọ ọlọ́run ọba fa àdákọ̀ allah olùbásẹ́ lórí wàlkọ́f ọlọ́run ní òun wá fún wọn mú aṣọ e, ebi àti bẹ̀rù àwọn tó ṣe yí pé ọkàn wọn balẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n dẹni tó ṣe pé ìfọ̀kànbalẹ̀ ò jẹ́ tiwọn mọ́ wọ́n dẹni tó ṣe pé kí ni ìbẹ̀rù mú wọ́n dárú àwọn tó ṣe pé ń rí nǹkan gidi jẹ tẹ́lẹ̀ wọ́n dẹni tó ṣe pé jíjẹ múmú ó nira fún wọn òun ló fi jẹ́ wípé àwọn èèyàn a máa sọ wọ́n á ní ibi tí píìsì bá wà gbogbo nǹkan ní bẹ́ẹ̀ tí ò bá sí pé ogun olè ogun pé àwọn èèyàn àwọn amúrọ̀bà ń ṣiṣẹ́ gbogbo ìfọ̀kànbalẹ̀ kan ní lọ́tọ̀ tó ṣe pé àwùjọ tó ṣe pé owó bá ń bẹ́ ń bẹ́ oúnjẹ oríṣiríṣi ń bẹ́ ń bẹ́ ṣùgbọ́n kò sí fọkànbalẹ̀ àwọn èèyàn kan mọ gbọ́ pa àwọn èèyàn bí wọ́n kàn ń kú tó ẹbí adìẹ ni torí pé kí ni kò sí fọkànbalẹ̀ ń bẹ́ ló fi jẹ́ ẹlòmíì tó bá béèrè lọ́wọ́ rẹ̀ kó lówó lọ́wọ́ àti kó jẹ́ tálíkà kó lówó lọ́wọ́ kó mọ̀ sí fọkànbalẹ̀ àti kó jẹ́ tálíkà kí fọkànbalẹ̀ mọ́ ọbẹ̀ tó máa ń yí ìkan ló mú nu méjèèjì ọ̀pọ̀lọpọ̀ ni ó prefer pé kóun jẹ́ tálíkà kóun dẹ̀rí fọkànbalẹ̀ torí pé bàtà àbájọ olówó náà tí ó sì fọkànbalẹ̀ òní àtáàkì ọ̀la àtáàkì ó di pa ń sá káàkiri kúrò nílé kan bọ́ sí ibì kan kúrò ní síríìtì kan bọ́ síbì kan kúrò ládùúgbò kan bọ́ síbì kan tó wáyé yìí ó padà bè lọ́wọ́ rẹ̀ pé kí ni gbogbo ń táwa ń bá káàkiri náà kò sí security kò sí kò sí nkankan fún yàn ṣùgbọ́n ní tọ́lọ́mbà combine méjèèjì fún kò mórè tọ́lọ́mbà ṣe fún un jíjẹ múmu òun jẹ òun mu nírọ̀rùn òun jẹ nírọ̀rùn bẹ́ẹ̀ lòun wọṣọ tó wù nírọ̀rùn òun gbé ilé tó wù nírọ̀rùn bákan náà security wọn ń bẹ oore èwo ló tún kù tó ṣe pé tó ń wá káàkiri tí o bá ń ṣe pé èèyàn wá bẹ́kùnbẹ́kùn káàkiri olóòfin jẹ́ pé ẹlòmíì lẹ́yìn gbogbo àwọn nǹkan tó ti achieve ní à ń kọ́ nǹkan láyé ó ti ní àìmọye ilé ó ti ní owó jíjẹ múmú rọrùn fún ọ̀rọ̀ bí tá a sùn kọ́ ni problem ẹ̀ ọ̀rọ̀ ibi mọ́tò tá a wọ̀ kọ́ ni pírọ́blẹ́mù ẹ̀ yóò sì máa lé káàkiri náà ni yóò máa lé káàkiri bó ṣe kó ń ba tàwọn èèyàn jẹ́ náà ni yóò sì máa bá jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ kí lẹ fẹ́ sọ ń pa rẹ̀ ju pé kí ni alhakubu takaso ń pọ̀ ju ẹ lọ lówó ń pọ̀ ju ẹ lọ lówó òun ni tó ń kó ìgbàgbé bá yín hátà zoltumul makabir tẹ́ ẹ fi lọ kó sínú sàárè tẹ́ ẹ jù yín sínú sàárè eléyìí ni yóò máa jẹ́ attitude gbogbo ẹni tí ọ̀rọ̀ alkiyama ò bá jẹ lógún ẹni tí ọ̀rọ̀ alkiyama bá jẹ lógún yóò wo pé òun jẹ òun mu yóò wo pé òun rí bí gbé yóò wo pé òun rí fọkànbalẹ̀ kí lòun tún wá káàkiri òun kọ́mpìtì pẹ̀lú èèyàn kan mo fẹ́ lówó ju dangote lọ mo fẹ́ lówó ju lágbájá lọ eléyìí ayé gbogbo ẹ parí sí ṣùgbọ́n tá ń kọ́mpìtì pẹ̀lú ara wa nípa ọ̀rọ̀ alkiyama ọ̀rọ̀ ẹni tó ṣe pé ó gbọ́lá fún alkiyama ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ní fàbí ìdálìkẹ́ fọlíyàtẹ̀nà fasil mutanafisun tá a bá kọ̀mpìtì pẹ̀lú ara wa nípa ọ̀rọ̀ alkiyama ní kí gbogbo ẹni tó fẹ́ kọ̀mpìtì kan máa kọ̀mpìtì pẹ̀lú ara wọn ṣùgbọ́n pé pé a máa bẹ ní gúrùpù àwọn alihakumu tẹkafu hata zurtumul makabir àwọn tó ṣe pé òun pọ̀ ju ẹ lọ lówó òun pọ̀ ju ẹ lọ lọ́lá òun pọ̀ ju ẹ lọ nílé òun pọ̀ ju ẹ lọ ní mọ́tò káwa nuru gúrùpù báyìí kò sí nǹkan kan tá a lè àchíìvù ń bẹ́ ju pé kí ni ó padà wà jù wá sínú kòtò náà ni in tí ó tó wa nìyẹn lànàbíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní ọmọ ànábì adama tó ṣe yí pé tó bá fi lè ní valley valley ńláńlá tó ṣe pé property ló ń bẹ́ nú ẹ̀ wẹ́ẹ̀tì ẹ̀ ló ń bẹ́ nú ẹ̀ èyí tí ó pé ya wèrè ó fẹ́ gun mọ́tò mẹ́wàá pọ̀ tó bá lọ onímọ́tò méjì onímẹ́ta tó bá fi ẹlẹ́ẹ̀kẹrin sí ní wàhálà lè yọ kórè yẹn kódà mẹ́ta gan pọ̀ jù ṣùgbọ́n mi ni ó máa le bẹ́ẹ̀ ó bá lo kọ́lé síbi kọ́lé síbi àmì ẹlòmíì àmì ilé tẹ́lòmíì ti kọ́ kó padà mọ ibi tó ń kọ́lé sí mọ́ àwọn èèyàn kan náà gbọ́dọ̀ náà padà wá jẹ gàba lórí ẹ̀ tí wọ́n jẹ mọ́lẹ̀ ibi tí ẹlòmíì ń lo time wẹ̀ sí nìyẹn ibi tí ẹlòmíì tó devote gbogbo àsìkò ẹ̀ sí nìyẹn irú èèyàn bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ kó wá kírun ẹ máa bẹ́ẹ̀ kó mọ ọlọ́run lọ́kan ẹ máa bẹ́ẹ̀ kó mọ gba awẹ yóò máa dàbí ìgbà tẹ̀ ní lára ọlọ́run bá subhana wa ta'ala ó lẹ́ni tó wọn ọlọ́run ọbọ̀ ò bá fi ọkàn rẹ̀ tí òun ò ṣìpayọ ọkàn rẹ̀ fún islam yẹjọ alsọdọrọ ọhùndọ yìí kan harajan ka anamaya sọ àdùfi ọkàn rẹ̀ yóò fún pinpin débi pé kí ni tẹ́ ẹ bá ń sọ fún kó wá sí lọ́n bí ìgbà tẹ́ wá ní kó wá pọ́n sánmọ̀ ni bí ìgbà tẹ́ gbé àkàbà fún wípé rá mọ́ pọ́n sánmọ̀ lọ bí ó ṣe rí nìyẹn ṣùgbọ́n ẹni tó ṣe pé ọlọ́run bá rọkàn ẹ̀ fún islam ẹ̀ẹ́rì tó ṣe pé ọlọ́run ọba ó fi ìsìpayà sínú ọkàn rẹ̀ tó bá ti ń gbọ́ kọ́lọ́lá ọlọ́run ọba sọ báyìí ó ṣe tán àti múṣẹ kọ́lá rasul ìtànàbí sọ nìyí yóò tún tán àti múṣẹ alkiyama ni ó jẹ́ lógún jùlọ ọlọ́wọ́ba subhana wa ta'ala fún wa ní àpèjú ìlú yìí tó ṣe pé kanat aminatan ìlú fọkànbalẹ̀ ló jẹ́ mutma innatan ìlú tó ṣe pé security fọkànbalẹ̀ ń bẹ fún ìyá àti àrẹ́sìkò àrọ́gádá ní kúlì makan jíjẹ múmu ní gbogbo àyè ló ti ń wá bá fakafara bí a ní omi aṣọ ibi bákan náà aṣọ ọ̀bẹ̀rù bí máa kanu ìsìnàrún látara tí wọ́n ṣe níṣẹ́ ó náà ni pé wọ́n nǹkan tán jẹ nǹkan tí ó padà wúlò fún wọn mọ́ni débi pé tẹ́ bá wá ń rí wọn yóò dàbí ẹni pé gungun ni wọ́n wọ̀ lẹ́wù tẹ́ bá ń rí wọn yóò dàbí pé ìbẹ̀rù ni tí ó ṣe yí pé wọ́n ń jẹ tí wọ́n wọ̀ lẹ́wù ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní eléyìí àṣe fún wọn nítorí tí wọ́n ń ṣe níṣẹ́ bọ́lọ́wọ́ba ṣe máa ń ṣe ń gbà mí nìyẹn tí yàn bá ṣe kẹfẹ́rí pẹ̀lú òfin ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba fìyà jẹ́ ìgbà míì dẹ̀ ní ẹlòmíì ó mọ ṣe kẹfẹ́rí pẹ̀lú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ó mọ increase ìwẹ́ tiẹ̀ eléyìí ló fà tó fi jẹ́ pé anábọ́wá muhammad sallallahu alaihi wa sallam ó ní iná láàlà yóò ń líle zọ́ọ̀lìm ọlọ́run ọba yóò máa lo ẹni tó ń ṣe àbòsí lára yóò máa lọ lára ó lè ní kó ẹ máa pọ̀ ó lè ní kí property ẹ máa pọ̀ eléyìí ní ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá gbà kò wá ní filẹ̀ bí irú ìtọ́lọ́wọ́ bá ṣe fún fìràáùn tó ṣe pé fìràáùn bó ṣe ń takò ànábì musa alayhisalatu wasalam nǹkan ń dẹrù fún ó tún fi ń yangan sí ni yóò tún mọ bú ànábì musa alayhisalatu wasalam yóò ní ẹwọ eléyìí ṣé òjíṣẹ́ lélẹ́yìí eléyìí tí ò lè express ara ẹ̀ dáadáa kò mọ̀ pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń dìlé ìjọ ìyàwó ni ìgbà tó di pé ọlọ́wọ́ bó yẹ̀yẹ rẹ̀ tó kó sínú odò ó di pé kí ni odò yẹn mú o odò yẹn bò o ó dẹni tó ṣe wípé amon tó ń sọ wípé amon tu anahu láìláha ilẹ̀lẹ́dì amonat bí ìbánu israel mo gbà yí pé kò sí ọba kan tó yẹ ká ṣe ìjọsìn fún àyàfi ọba tó ṣe wípé àwọn ọmọ israeli náà nígbàgbọ́ nú ẹ̀ ọlọ́ni àlán ìsìn ló fẹ́ gbàgbọ́ wa aṣọ ìtọ́kọ̀bù tó ṣe wípé ó ń ṣe lọ́wọ́ ọba tẹ́lẹ̀ ni ẹni tó ń sọ fún àwọn èèyàn wípé mi ìmọ̀ lọ́wọ́ ọba mi fún yín lẹ́yìn èmi tí mo bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá fi lè mú ọlọ́run mi lẹ́yìn mi òun fìyà jẹ tó ti lérí tó sọ gbogbo oríṣiríṣi òun bá subhana wa ta'ala yẹ pẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kó tẹ́rì sínú odò tó ṣe wípé odò padà wá gbé òkú bete rẹ̀ dìde jáde lẹ́yìn bí ọjọ́ mélòó kan ọlọ́run wa ń sọ wípé àlìyé kabi bádà ní kàlítà kú lẹ́lí mọ́ni kálífà ká àyà wọ́n tó ń pèrè lọ́lọ́run fáwọn èèyàn á gbé kọ́ọ̀sì rẹ̀ jáde sí gbogbo àwọn èèyàn tí kan bọ́lọ́wọ́ bá ṣe yẹpẹrẹ fìràhàn ó kú sínú ọlá ọlá náà ni tó ń wẹ̀ nu rẹ̀ tó ń bó ti jẹ́ pé ọ̀tọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ fáwọn ẹlòmíì ẹlòmíì dẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ lọ́lọ́run ọba ó fìyà rẹ̀ jẹ́ ọlọ́run ọba ṣe méjèèjì wọn ló jẹ́ pé tó jẹ́ mùsùlùmí kò ní máa wo pé àwọn ìlú kan bẹ ní europe ní kinní kan wọ́n ń gbádùn wọ́n ń ṣe kinní kan ìgbádùn tọ́lọ́run fi ń lọ́ wọn lára ni gbogbo ìlú tí ó bá ti gba tọ́lọ́run subhanahu wa ta'ala ìjẹníyà ni ó mọ jẹ titi wọn ìjẹníyà ẹ lè jẹ kíákíá ó dẹ̀ lè jẹ nǹkan tí ó padà wá ìgbà míì dẹ̀ ní gẹ́gẹ́ bí àwọn kẹta ti sọ fún wa sẹ́yìn ọlọ́run bá lè mọ jẹ àwọn ìlú kan yà kíákíá nítorí pé àwọn aspect kan ní ti àbòsí fún ara wọn ni wọ́n avoid yẹ òun ló fà tó fi jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ni wà kánà rọ̀ búkẹ́lì yóò lè kẹ́lì kọ́rìyàtà bí dulmin ọlọ́run bá subhanahu wa ta'ala olóhun ò ní pa àwọn ìlú kan run bethulmin ní ti àbùsí wà á lùwà muslihun táwọn èèyàn bẹ̀ ń ṣe àtúnṣe nǹkan tí ó wúlò fáwọn aráàlú wọ́n ń ṣe fún wọn wọn ṣàbòsí fún àwọn aráàlú wọn wọ́n ń ṣe dáadáa fún wọn ọlọ́run bá lè má pa wọn run torí ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kí ni ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run bá ń bẹ́ ń bẹ́ ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run bá ìlú ọlọ́run bá lè dìlé yẹn fún wọn di john gbende alkiyama kó fi yẹ jẹ wọn john gbende alkiyama ṣùgbọ́n àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú déédéé àwùjọ wọn ń ṣe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala iṣẹ́ rẹ̀ ni pé kí n sábà pa àwọn èèyàn pẹ̀lú ẹ̀ sọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní fa'adhaqqa allahu libas al-ju'i wal khawf bima kanu yasna'un ọlọ́wọ́n subhanahu wa ta'ala ni òun fún wọn ní aṣọ ebi àti aṣọ bẹ̀rù wọ̀ òun fún wọn mú látara tí wọ́n ń ṣe níṣẹ́ abẹ́lẹ́wọ̀n ọba subhana wa ta'ala àwọn èyí tí a ń wa ní òfin ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba kí ó rọ ọkàn ẹnì kọ̀ọ̀kan wa láti lè mú un subhana wa ta'ala kò fi wá ṣe kò ń gẹ àánú rẹ̀ àti ìyọnu rẹ̀ kọ́lọ́wọ́n subhana wa ta'ala ki ó gbé wa jìnnà sí àwọn ìṣẹ́ṣẹ́ gbogbo àwọn nǹkan tá a fi kó ìbínú ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba kí ya àwọn nǹkan wọ̀nyí kó kà wá kúnú àwọn ẹni rí àwọn tó ṣe pé wọ́n máa bẹ pẹ̀lú àwọn ànábì ọlọ́wọ́n ọba àti àwọn tó ṣe pé ipò wọn fi ga jùlọ náà mùsùlùmí وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته